a ti kọ́ ilẹ̀ àwòdùn lẹ́mí o lónìí káfí kọ́gbọ́n wọ́n ní ọ̀tọ̀ọ̀tọ̀ là ń wáyé lóòótọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ là á jẹ pa ọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ là á jọ mú ọmọ tàbí lọ́jọ́ kan orí ọ̀tọ̀ọ̀tọ̀ náà lọ kí la fẹ́ fi kádàrá wẹ́ ọ́ àwòkọ́ ọmọ ní. tọrí irú wọn ní ìṣètọ́jú wa jẹ́ ẹni wá jẹ tọrí o irú wọn kì í jẹ́ gbé gẹ́gẹ́ ní ẹ̀yìn ni ní fẹ́ wa jẹ́ ìwọ̀n wá yìí o. ọ̀sùn kò tó wẹ̀ mu abiyamọ sí má kọwọ́ sínú yẹn rìn mọ́ wá kó sí wa lọ́wọ́ ni o láàrin ibi sáyé wa o ẹja gbàdá o olókun o olókun ẹja lábìwẹ̀ gbàdá ẹja lábìwẹ̀ gbàdá ẹja lábìwẹ̀ gbàdá ẹ̀yin ni mo pè báyìí o ọyẹ wa jẹ mi ní gbẹdẹgbẹjọ torí ẹyẹ ọmọdé gbọmọ ìrùkọ ẹ̀rín nígbọmọ Ọ̀rúnmìlà ẹ̀yin ni mo pè lónìí o Ọ̀ṣun kárí àwẹ̀dẹ kó tó wẹ̀ èyí àwa ti wí lónìí wọn ọmọdé la fi wí ẹ bá wa fún wọn àgbààgbà o ẹ jẹ́ kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ o ẹ jẹ́ kárí gbàtà kárí gbàrà kọ́mọ aráyé má fẹ́ gbà fún wa lóúnjẹ o ọ̀sùn kárẹ̀ kó tó wẹmọ sẹ̀ǹdẹ̀ sí olóòlì ayò ẹ káàrẹ̀ ẹ̀yàn ọmọ ọ̀sùn ẹ ní sí tẹ ẹ ní sí pé ẹ ní sí kí ayé òní bẹba fún yín lóúnjẹ kò sóhun tó kù báyìí o kí gbogbo yín ẹ wá gbé gbá yín ní kọ̀ọ̀kan báyìí ẹ gbé kòkò yín káwá bọ́ sáàrin ìlú káwá sàṣekágbá káwá wúre fálára káwú ta dèrò kẹbọ fín kẹbọ dà kétùtù lòdì ọ̀run kọwá rọ tẹrú tọmọ yóò rí bẹ́ẹ̀ o ẹ kóore o. kóore yẹn dé o. omi ò àgbá ò odò ń sàrẹ̀ rẹ̀rẹ̀ omi ayé ò ní gbé o. àṣẹ. Yorùbá ní kórè yèyé o. Òrè yèyé ọ̀ṣun. Òrè yèyé. wá dìgbà ó wà. Suala. Sin kankan, ó dìgbà ó Anytime now. Okay. Ọmọ kan tó ṣẹlẹ̀, jẹ́ kí n máa lọ lé. Ó mọ̀ pé Táíwò àti màá retí mi. ti gbọ́? ẹ kórè o. kórè yeye o. ẹ kórè o. kórè yeye o. ẹ kórè o. kórè yeye o. orí owó orí ọmọ o. kórè yeye o. orí àlàáfíà o. kórè yeye o. àìkú baálé ọrọ̀. kórè yeye o. arákùnrin ilé o. ilé ẹ̀kún bàbá mi arábìnrin tí ń lọ yìí báwo ló jẹ́ sí. girlfriend mi. àfẹ́sọ́nì àbí kílẹ̀ ń pè mí. Ah! ajé ní lọ yìí owó ni pàápàá kódà àná ìná tán owó ni dákun ọmọ mi tí n bá ní ọwọ́ rí mi lè jọ wà. ọ yọjú sí mi káàrí ní màá retí lọ́jọ́ rẹ̀ èrò bá mi kórè yèyé o. kórè yèyé o. èrò mi kórè yèyé o. ẹni mo ajé tù lájẹ́ ń lé o. ọ̀nà wo wá gan-an la lè fi tajé nínú tádé àjòkò sọdẹrẹ ní tí kò ní lọ. dákun kí ló kọ rẹ. fọlárìn ni. fọlárìn ló kọ rẹ o kò ó sì rọ ó fọ́ lárìn ó sì fọ́ lájẹ. àṣẹ o. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo wá ń ṣàlàyé fún ọ ǹjọ́ ọmọ pé bèjì lárábìnrin yìí. mo mọ̀ pé bèjì mi. o mọ̀ bẹ́ẹ̀. inú mi dùn sọwọ́ ara àwọn méjèèjì òun àti kejì rẹ̀ ajé ni wọ́n ògúngún nísọ̀ onísọ̀ bòjì ọ̀nà ọmọnáyé ọ̀nà àgbàlagbà tá a ṣe àṣìá ajé jẹ́ ní ẹ lọ́wọ́ wọ́n jẹ́ ní ẹ lọ́rùn kájọ́ fi lé gbogbo wa ṣèbùgbé ìjọ àwa lè ṣètọ́jú ajé. à ń ṣètọ́jú ajé kò sẹ́ni tí ò fẹ́ fàjẹ́ jẹ. ó ṣe ìtọ́jú ajé tí mo tàlàyé fún ọ ni pé sórí arábìnrin ìyá àti kejì rẹ̀ wọn ò gbọ́dọ̀ yà lọ́tọ̀ọ̀tọ̀ àbí òrùlé kan náà làwọn méjèèjì gbọ́dọ̀ jọ máa gbé. tí mo bá gbọ́ yín yé ẹni tí ó bá fẹ́ jẹ́ kí ajé fi ọ̀dọ̀ òun ṣe bùgbé àwọn méjèèjì ò gbọ́dọ̀ kúrò lábẹ́ òrùlé kan náà. bẹ́ẹ̀ni ẹ wò màmá ẹ jẹ́ kí n lọ rò dáadáa kí n padà wá jábọ̀ fún yín. ọ lọ rò ọdà rúore. ẹni wá jẹ́ tọ́rí irun wọn ní ṣe tọ́jú wa jẹ́ ẹni wá jẹ́ tọ́rí o irun wọn kì í jẹ́ kájẹ́ lọ ní wọ́n gbé gẹ́gẹ́ ní ẹ̀yìn ni òní fẹ́ pàdánù wá jẹ́ ìwọ̀wọ̀ wá láàjẹ́ yìí ọ̀fẹ́ ọ́ á sẹ́rí àwa ò kìí àwa ò kìí fi iṣẹ́ ṣeré níbi tàwa. ọ̀nkú ó yẹ kẹ́ ẹ̀ bìlíìfì nǹkan tá a bá sọ fún yín ẹ ẹ̀ sì máa gbé iṣẹ́ wá síbi òkàdẹ̀ fọ́ọ̀kì yẹn ọ̀ mo sọ fún yín pé iṣẹ́ yìí máa parí lọ́la ẹ̀yin send owó yín ní àárọ̀ ọ̀la bóyá tó bá di four o'clock nírọ̀lẹ́ ọ̀la bóyá ẹ̀ ní kó o gbó sẹ́yìn. ọ̀rẹ́ mi máa bínú jáde ó dẹ̀ sọ pé òun mú kọ̀ọ̀kan. òun mú kọ̀ọ̀kan jáde ìwọ ní kọ́ báyìí bá tún mú nǹkan mọ́ tara mi kò lè yé mi mọ́ ọ̀rọ̀ àwọn òbejì yẹn tí mò fẹ́ kan lára wọn ni ibi tí mo dúró sí lọ́jọ́ wo ní tó wá wò mí tí mo ní kí n sìn àwọn ìyá ọ̀ṣun tán máa ń kiri yẹn wọ́n bá déédéé rí wọ́n bá ní arákùnrin ta lọ́mọbìnrin wọ́n ní girlfriend mi ní pàfẹ́sọ́nà mi ìyá bá ní a ajé lọmọ yìí o ajé kìnnìkan wọ́n ṣáà pa owó yẹn bákan pé kí n wá rí àwọn ó dà máa wá rí yín ìgbà tí mo lọ rí wọn bá kálá ìpalẹ̀ pé a ah, ajé lọmọ yẹn o ẹni tó bá fẹ́ wọn òun àti kejì ẹ̀ sábẹ́ òrùlé kan náà pé ẹni yẹn tó bá ń ka olówó nílùú yìí kán tó ka mẹ́ta wọ́n kà wọ́n báwo pé ah wọ́n ní àmọ́ ẹni tó bá máa fẹ́ wọn wọ́n gbọ́dọ̀ fi àwọn méjèèjì sábẹ́ òrùlé kan náà ni tó bá dẹ̀ táwọn tó bá fẹ́ wọn bá ti múnú wọn dùn báyìí wọ́n máa rò pọ́n ṣẹ́ṣẹ́ owó ni báwo pé ọgbọ́n wo ni mo fẹ́ dáa mi ìdẹ̀lẹ́ lómi tí mo lè bá mi yẹn wá bá ẹ sọ kí là á ṣe sírú ọ̀rọ̀ báyìí. but but ṣé bí kejì yẹn ti máa lọ́kọ tó ń fẹ́ tẹ́lẹ̀. mi ò rò pé ó ní ọkọ kan kí ni tó bá tiẹ̀ lọ́kọ gan ah lórí ọwọ́ ta wà yìí a máa wá bá ṣe máa wọlé sí wọn lára ni. nǹkan tó ń sọ fún mi ni pé ìkejì ẹ̀ tó jẹ́ táyé kémi náà fẹ́ gẹ́gẹ́ bí aya. iṣẹ́ rẹ̀ kò lọ òróró àwọn tó gbọ́jà wọn wá kínní wọn ò ṣe nǹkan kan everything àwọn olórí burúkú tá a dẹ̀ gbà sẹ́nu iṣẹ́ tó ń kọ́ṣẹ́ kọ́ba kówó wá sí olórí wọ́n ti lọ ọ̀dọ̀ ya oníkìní bẹ̀yẹn wọ́n ti jẹ búrẹ́dì àtẹwà bí ẹni máa kú ó ti ẹ̀ gbogbo bẹ́lẹ̀ ṣe ń jẹ́ náà kò kó lójú kan olórí burúkú tó ó kí ọ̀gá wọ́n ti kó balance kitchen cabinet yẹn o ṣe aṣọ lítà ó filé ilẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ for now àpàjẹ ni now tábánikà síbẹ̀ yẹn ibo ló fẹ́ kí n fi ah, lọ́la rí sí. lọ́la dín kí ló ń dín tó ń ṣe yan bí ọkà báyìí. ọ̀gá kí kábílà sọ́kọ́ kò ní dáa fún ẹ èmi ló wọ̀ fún o ti ṣe freedom o. ó dà ìgbó fẹ́ ká lòlòkù tàbá fèpè lé ní àsìkò tá a wà ìbóyè má bá kú nìyẹn o. fọ̀rọ̀ ilé ilẹ̀ jàre náà tó bá ní ká síbẹ̀ mo ti wọ̀ nǹkan tá a máa ṣe ni pé a lè jẹ́ kó pẹ́ alẹ́ yìí náà la máa dọ́dọ̀ àwọn ọ̀gá ẹ̀yìn ah, tó bá ti yá ó ti yá owó tó wà lẹ́yìn àwọn wèrè owó tó bá kù lọ́wọ́ a tún máa gbàjọ a máa lọ shopping hmm. àwọn náà ti bí ọmọkùnrin agbálẹ̀ wọn lọ wọn á lè mọ̀ pàrọ̀ gan pé. owó ti dàbẹ̀. a kò máa láti ràpọ̀ pẹ̀lú wọn kán rí wa gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó tó bá ti lè gbà á tọwọ́ tẹsẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tó sọ yìí èmi náà gba àmà gbàgbé lọ́ládé. bóyá ọgbọ́n tá a máa dá náà nù kábẹ̀rẹ̀ sí kábẹ̀rẹ̀ sí pa báyìí ká máa kún báyìí akọ́lọ́njẹ kó bọ́ sí fún wa kúrò nínú ìṣẹ̀dá ẹni bí a lè lọ lálẹ́ iná. o ah, ṣe ah, kò kí là apá apá ṣọ́ọ̀ṣì wín. rárá mi mọ̀ pé kí ló ta blanco mi. kò sí lọ́kẹ́ kó wájà. ìyá àbí kí o ní pọnkíríọ̀ ti. o fún mi ra pọnkíríọ̀ pẹ̀lú bó ṣe rí iná o ṣe ṣe pọnkíríọ̀ o kù o yà tó fẹ́ parẹ́ ni ẹni wá jẹ tọrí o ewu ẹka jẹ lọ ni má gbé gẹ́gẹ́ ní ẹ̀yìn ni òní fẹ́ pàdánù ajé ìwọ wo wá láàjẹ yìí ó fẹ́ ọ. oníṣòwòjì ah, ọ̀nà ah, ọmọláyé ah. ọ̀nà àgbàlagbà kó sí òsì ajé ògúngúndísọ oníṣòwòjì jẹ́ àní ẹ lọ́wọ́ ni má jẹ́ àní èjì yóò ilà ẹdun jọbí ẹdun agbórígi réferéfe ọkàn bá èjìlá wọlé tọmí èjì wọlé ẹlẹkìsà ó ṣe ẹlẹkìsà ló ń gba aṣọ bùnmi kí n bẹ́ẹ̀ relé kìmí kí n padà sẹ́yìn búnibúni abẹ́bú wọ́ntìwọ́ntì ajé o ajé o ajé olókun o. ó mọ̀ tá a kókó ó gàràgà jù mọ̀ yọ táyé àti kan ilẹ̀ àwòdù ilé mi o lónìí káfí kọ́gbọ́n wọ́n ní ọ̀tọ̀ọ̀tọ̀ là lóòótọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ là pa ọ́. apẹ́ ká lè pẹ́ láyé ká dẹ̀ lè pẹ́ ju àwọn ẹbí wa tó kù lọ. bẹ́ẹ̀ <laughs> ok ká tó ní pé a lọ síbi tá a fẹ́ máa lọ. I have a surprise for you bẹ́ẹ̀ náà ni gbọ́láhùn ó ní surprise fún Táíwò mm-hmm. baby. So my own surprise for you is um <laughs> Okay. Wow, thank you. thank you. Oh. I love you. I love you too. Thank, thank you. Mm. the luggage. Mi nítorí pé ìyàwó mi ń bínú sí mi, nǹkan tí mo ní ní máa jẹ mu, kí má jẹ kó ṣẹlẹ̀. My baby, this is your car key. Taiwo Taiwo ah, báwo Taiwo ṣe bí ibà yìí. ti jóge àbí èyàn ò lè bá ẹ sọ̀rọ̀ mọ́ ó ò lè gbọ́rọ̀ mọ́ àbí oge ti ta lé ẹ kí ni nǹkan tí ọkọ ẹ rà nígbà ẹ tí ò sanwó fún ẹ náà nígbà tí ọlọ́run pèsè ọkọ alálùbáríkà fún ẹ tó ń ṣe gbogbo nǹkan tó fẹ́ fún ẹ tó dé wo sùsùsùsùsùsù àtọ̀hún àtọkọ òkèjẹ tọ́ni kan lọ ra mọ́tò fún ẹ̀yin méjì ìkejì ẹ ìyẹn fi ìdùnnú tayọ̀ ó fi gba kọ́kọ́rọ́ mọ́tò ó dúpẹ́ lọ́wọ́ ọkọ ẹ̀ ó wá fún wọn ní kọ́kọ́rọ́ tiẹ̀ wọ́n ní ṣe ló pò ṣe ló bínú kúrò níwájú onítọ̀ níyẹn tó jẹ́ ọkọ ẹ̀ kí ni problem ẹ̀ náà kí ló dé tó ò mọ̀ọ́rẹ́ báyìí tí wọ́n fi rọ́ọ̀dì mọ́tò fún ẹ tó lóòfẹ́ láyé tá a wà yìí ọkùnrin mélòó ló lè ṣerú ẹ̀ kí ni ìṣòro ẹ̀ gangan náà kí ló ṣẹlẹ̀. àǹtí ọ̀rọ̀ rí bẹ́ẹ̀. báwo ló ṣe wá rí. àǹtí ẹ wo ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ o. mo fẹ́ mọ reason mo fẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin ìwà àtọkọ ẹ̀ gọ́gọ́gọ́gọ́gọ́ tó fi máa ń lera mọ́ kí ló ṣẹlẹ̀. àǹtí ṣe fẹ́ mọ reason yẹn. mo fẹ́ mọ̀. mi ò nífẹ̀ẹ́ gbọ́lá. ẹ. yes mi ò nífẹ̀ẹ́. kẹ́hìndé gbà o ò nífẹ̀ẹ́ ọkọ tó gbẹ sílé. yes. Táíwò ṣé o mọ nǹkan tó ń sọ jáde lẹ́nu ṣá. dúró ṣé o lẹ chingom sójú ẹ méjèèjì nígbà tó ń bẹ sọ̀rọ̀ ni àbó fi òwú ẹlẹ́pọ̀ sí etí ẹ tó o fi gbọ́ gbogbo ọ̀rọ̀ ọ̀fẹ́ tó ń bẹ sọ kó tó gbà fún títí títí tí o fi gbé ẹ délé o mọ̀ yí pé ò nífẹ̀ẹ́ ìsìn ló ṣe wá sẹ́yìn pé ò nífẹ̀ẹ́ ọkọ ẹ aláìmoore ni ẹ bẹ́ẹ̀ ni aláìnítẹ̀lọ́rùn aláìmoore ọmọ ló fẹ́ yà wọ́n jẹ́ kí n sọ fún ẹ mi ò dẹ̀ni jẹ́ kó sọ mí lórúkọ tí ò ṣe tèmi because táwọn èèyàn bá wa sọ̀rọ̀ tó bá máa sọ́bọ̀ ní ìsìn wọ́n láǹtí yín tẹ̀ ń tẹ̀lé káàkiri òun ló ń kọ yín níkọ̀kúkọ òun ló ń kọ yín níṣekúṣe òun ló ní kẹ́ má gbọ́ràn sọ́kọ yín lẹ́nu ṣé mo kọ yín bẹ́ẹ̀. sórí o èmi ò kì í ṣàǹtí òṣì o mi ò dẹ̀ ń ṣàǹtí àgbàyà ṣó ti gbọ́ á bẹ́tà kó o tètè lọ ṣe àtúnṣe láàrin ìwà àti ọkọ ẹ tí o bá mọ̀ pé o fẹ́ kí n ṣì máa bá ẹ sọ. tó o bá ṣe àtúnṣe kí ọmọkùnrin yẹn kó pè mí báyìí pé tó àǹtí o ìyàwó mi ti yí padà o ó ti ń ṣe dáadáa sí mi ìpínyà dé láàrin èmi àti ẹ o ò gbọdọ̀ wálé mi mọ́ o gbọ́dọ̀ pè mí mọ́ tó o bá pàdé mi lọ́nà kó o bẹ́lùbẹ́ o gbọ́dọ̀ kí mi sọ́gbọ́. àǹtí ẹ má bínú tó bá jẹ́ nǹkan tẹ́ fẹ́ nìyẹn máa ṣàtúnṣe ẹ má bínú àǹtí. ṣàtúnṣe ní kíákíá kíákíá kó ọmọkùnrin yẹn náà pè mí kó sọ fún mi pé changes wà. onírò àṣẹ kẹ́hìndé jẹ́ àsọ̀rọ̀ tiwa jàre. ó ṣe máa ń ṣe nìyẹn tí ó ti sọ. báwo lọkọ tiẹ̀ ń kọ́ jàre. àǹtí fọláhìn. ẹni mọ̀ ọ̀nà tán tó kọrí gbọ́gbó ẹni wá jẹ́ tọ́rí irun wọn ní í ṣe tọ́jú wa jẹ́ ẹni wá jẹ́ tọ́rí o irun wọn kì í jẹ́ kájẹ lọ ni wọ́n gbé gẹ́gẹ́ ní ẹ̀yìn ni òní fẹ́ pàdánù wa jẹ́ ìwọ̀ wá láàjẹ́ yìí ò fẹ́ ọ ó ta kókó ẹni mo wá jẹ́ tù làjẹ́ ń gbé o ọ̀nà wo wá gan-an la lè fi tajé nínú tádé àjòkò sọdẹ̀rẹ̀ ní tí kò ní lọ ẹni abáwádé là ń bá rẹ lẹ ẹ̀yin mi ẹni ajá bá wà lájà ń bá lọ ẹni máa dàgbà láyé yìí o àgbà bíi àgbà ọ̀rọ̀ yìí máa ń sọ lọ́gbọ́n mi gan ń ga ọ́. Táíwò fún ẹ pé mo ti fẹ́ máa jáde lọ òun fi mi wo tv ó tún pọ̀ sílé mi lórí Táíwò dúró kí nǹkan tó máa ń ṣe gan-an are you okay? mo ń bí ẹ pé ṣé ti ṣe fún yes. bọ́lá ìwọ lórí òpin orí tèmi pé. Taiwo. orí tèmi ò pé lẹ́nu ẹ. yes. Taiwo. yes. orí mi ò pé ah, Táíwò tó bá jẹ́ kí inú bí mi tó bá jẹ́ kí inú bí mi nǹkan tó lérò ní bá ṣẹ́gun ẹ. ṣé kìí ṣe Táíwò àti Bọ́lá wọn. ó ti bẹ̀rẹ̀

kí ló ṣẹlẹ̀ gan-an ó ti ń pọ̀ jù fún mi. lọ́wọ́n kí ló tí wọ́n náà ṣe báyìí nítorí tí wọ́n náà ṣe báyìí ó mọ tó wà nílẹ̀ sùúrù lọ́rọ̀ àwọn ọmọ yìí gbà sùúrù yìí yóò má ṣe àníjọ́ fi tí wọ́n kó bá wa sùúrù ni. but má jẹ́ kí n tún ẹ sí bí mo rí ti tọ̀dọ̀ tí ẹ kò máa ń ṣe sí ẹ ó mojú mọ́ra kó má sọ á ó ti mọ nǹkan tó sọ ilé mi lè bá sọ̀rọ̀ ó kàn máa ó kàn máa embarrass mi gbangba kó dànà. ó yé mi ó yé mi sori mo mọ̀ pé àwọn ọmọ yìí wọ́n ń ṣe kálíbà wa wọ́n ń ṣe kíláàsì àwọn ọmọ tó jẹ́ kó wà pẹ̀lú wa àmọ́ à ọ̀nà àtijẹ́ tiwa náà ni wọ́n ti ń tọ́ bá ti ń dunnú sí wa ọrọ̀ ajé tiwa á máa gòkè ìyẹn dẹ̀ ní kókó titi wa so ẹni tó bá fẹ́ mọ̀ bọ̀ ó máa ṣe bí ọ̀bọ ni kò yé sùúrù ló máa ṣe sùúrù ló gbà o àjẹtù ṣẹ̀m̀bé ó gàlágà jù kí so mọ́ ọ̀rọ̀ ìgbọ̀n. ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí gbogbo nǹkan ò lọ létò bó ṣe yẹ kó lọ létò kò wa gan fúnra wa báyìí. kò yí wa bí gbogbo ẹ ṣe ń lọ mọ́ ó ti dojúrú àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀. ẹ mọ mi ẹ má jẹ́ kí n tọ̀ yín à ń sakọ jìyà ni o tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó kọ́kọ́ ń rújú bákànbákàn amúmọ́ra àmọ́ àsìkò tá a wà ó ti doni gbèsè gidi gbogbo bísínẹ́sì ò wọlé mọ́ tábà tún kówó pé a tún lọ yáwó níbì kan pé ká tún lọ fi gbé ọjà tó tún jẹ́ a tún lè rí owó rẹpẹtẹ ń bẹ̀ àtowó tá a lọ gbé àti owó tá a yá àti tiwa gbogbo ẹ̀ máa lọ ni kò yé wa o. ẹ dákun náà ẹ sì lẹ́yìn ṣe ohun táwọn ọmọbìnrin méjèèjì yìí fẹ́ fún wọn tí ń múnú wọn dùn. a ń dùn wọn nù gbogbo nǹkan tẹ́ ní ká máa ṣe fún wọn là ń ṣe fún wọn a fi gbà kan bà wọ́n nínú jẹ́ except gbọ́láhàn tó máa ń ní gbọ́mi sómi òtò pẹ̀lú ìyàwó ẹ kọ̀ọ̀kan dẹni kò ń ṣe gbogbo ìgbà. kò dẹ̀ kí n ṣẹjọ́ mi òun ló máa ń fà. kí ló ń wí yìí ẹ̀kọ̀ọ̀kan ni kì í ṣẹjọ́ rẹ̀ ẹbí bàbá bá ń ṣe bí abo akọ a sì máa ṣe bí akọ ìwọ náà máa ní sùúrù fún un. ìbínú tèmi àti ẹjọ́ ń bínú yẹn ló lè fa nǹkan tó wà lẹ́yìn. ebo mọ̀ pìlẹ̀ ọ̀rọ̀ sọ wá yẹ kó tún máa bá bínú ọ̀dà ó ti wá dà báyìí ohun tọ́kàn tá a ni pé ẹ lọ wá ẹ̀bùn bàǹtà tẹ́ ẹ mọ̀ pé yóò múnú wọn dùn ẹ̀yin ẹ̀rà ẹ̀ gbé wá fèmí bẹ́ẹ̀ bá ti gbé wá bí n bá ti ṣe ohun tí ń ṣe sí tí n bá ti parí iṣẹ́ sí la ẹ̀yin ẹ lọ gbé fún wọn inú wọn sì dùn wọn rẹ́rìn àá orí ẹ̀ fojú kóòrùn kó má yọ gẹ́rẹ́gẹ́ inú wọn yọ ọ̀là yín ó sì padà kò jù bẹ́ẹ̀ náà lọ. ká lọ ra tó ń bá fẹ́ tán nífẹ̀ẹ́ sí jù káwá gbé wá síbí. ó dà tó bá ti jẹ́ yẹn náà ní ọ̀nà àbáyọ àá bẹ́ẹ̀ ṣe sọ. ẹni àbáwádé là rẹ lẹ ẹ̀yin èèyàn mi ẹni ajá bá wà lájà ń bá lọ. ẹni máa dàgbà láyé yìí o àgbà bí àgbà gbé gbà ní ọ̀rọ̀ yìí máa ń sọ ọlọ́gbọ́n mi kọ́ ń a kàn máa dákẹ́ máa lọ dákẹ́ sínú ilé mi ò ní lè wá òkè á dàbí kí n wá bẹ̀ kí n wá bẹ̀ wọ́n á tún rò pé ah, wọ́n má tún máa máa fi mí sakọ ṣáàjọ má bínú sí mi kàn jẹ́ ká gbà pé iṣẹ́ ìṣòro kò dẹ̀ ní ṣẹlẹ̀ má bínú ó yẹ kó pé mi ò lè bá bì jíjà kí ni mo ní kí n fẹ́ bá bì jíjà ṣé mo lówó ni àbí mo lágbára ìjì rèé mo ní mi ní lójú orogún. Èjìwọ̀n lójú rẹ̀ ò bẹ́kèsì bẹ́kẹ́sẹ́, ó bẹ́ sílé alákìísà ó sọdi onígbàsọ. Wù mí kí n bá ẹ relé, sì rẹ̀ kí n padà sẹ́yìn. Aya mi Èjìrẹ́, má bínú sí mi. Ìyàwó tèmi nìkan ṣoṣo. Tójú mi ò gbà á. Mo kàn ń ṣàkójìyà ni. Mo dẹ̀ promise pé wọ́n ní ṣẹlẹ̀ mọ́. Táíwò tẹ́lẹ́jọ́ bá ti máa jẹ́ ẹlẹ́bi kò ní pẹ́ lórí ìkúnlẹ̀ náà áà ọ̀ọ́. kí tó wá báyìí èmi náà ti mọ nǹkan tó máa ń dùn yín nínú nítorí ẹnikẹ́ni tó bá ṣe ìbejì òun láti ta ìbejì lọ́rẹ mo dẹ̀ mọ nǹkan tẹ́ máa ń fẹ́ pé ẹ láìkí bàtà lóríṣiríṣi. èyí wọn yà mí. Mother, don't bribe me. That now. Ẹ ṣe bí a ṣe kún tó máa ń ṣe fún mi. Thanks, Mother. Baby, it appears me now. pé kò ní ṣẹlẹ̀ o. yes. ọkùnrin pé ọkùnrin ní ẹ̀rọ gbé ó kàn ṣàpá lásán now níbo lè máa láìkí láti lọ kí n gbé yín lọ. Chinese restaurant. Mm. Kenny. gbogbo ètí òye yín a ṣàlàyé ẹ̀ fún yín sí ṣe rí nígbà tí èmi àti ọkọ mi kọ́kọ́ mẹ́tì ah a mọ̀ nífẹ̀ẹ́ ara wa gidi gan ni o ah in fact koríkòsùn làwọn méjèèjì débi pé tá a bá tí ì pera wa láàrin bíi wákàtí bíi mélòó kan báyìí ara wa ò ní balẹ̀ a ń bọ́rọ̀ fẹ́ wa bọ̀ ẹ̀kọ́ náà ló bá dẹ̀ sọ pé pẹ̀lú sílùú òyìnbó ah, gẹ́gẹ́ bí ìyàwó dáadáa wọn láti gbárùkù tì bí mo ṣe gbálé tí mo gbá náà síta nìyẹn gbogbo nǹkan tí mo ní pátápátá báyìí òun ni mo ta gbogbo góòdù mi gbogbo owó tí mo ní lákàntì òun ni mo lọ withdraw aṣáàṣe gbogbo pósẹ́sì yẹn ṣá ọlọ́run ṣàgbàṣàkóso ìlú òyìnbó bọ́ sí bó ṣe di pé travel nìyẹn ló bá dára gbé yìí inú mi ṣáà ń dúpẹ́ ah, olúwa ṣeun ọkọ mi ti lọ sí next level pé kí n dẹ̀ máa jẹ oúnjẹ ayọ̀ lọ báyìí ni o. Ah! ni pé hmm, òkè tí gbàgbé ìlú sí dìgbà láti kó ká wọlé. látúrú gbogbo oore tí mo ṣe fún dọ̀tún tán látúrú gbogbo nǹkan tí mo ṣe fún ẹ lè nígbàgbọ́ yìí pé Dọ̀tún dẹ̀ dé ìlú òyìnbó ó dẹ̀ gbàgbé mi bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣe rí lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ kò gbé kọ́ mi mọ́ bẹ́ẹ̀ ni kò gbé kọ́ mi mọ́ kò dẹ̀ pè mí mọ́ láti gbà yín. ọkùnrin àǹtí tí ó bá jẹ́ pé ẹ nífẹ̀ẹ́ Dọ̀tún ṣé ẹ ṣe gbogbo oore tẹ ṣe ẹ ṣe fún mi. Ah, ẹ wo nítorí ẹ ní mi ṣe blame àwọn obìnrin mi tán máa ń dájú nítorí ẹ làwọn obìnrin mi ṣe máa ń ká ọkùnrin nítorí ọkùnrin mi tẹ̀ ń wò yẹn ó ronú ẹ̀ ojú tejò lọ. àǹtí ẹ wo ẹ fi dọ̀tún sílẹ̀ o bọ̀ ó dá mi lójú pé ọba ẹlẹ́sàn ó máa san dẹ̀tún lẹ́sàn bàǹtí ẹ má yẹ kí yẹn wé yín dáhùn. èmi ìwé mi dáhùn ó ti wé mi dáhùn sẹ́yìn mo ti sunkún sunkún sunkún sunkún ẹ̀ mú ma ti gbá kámù ọ mo ti nu omi jẹ́ mi nù kí ni mo fẹ́ ṣe ẹni tí mi ò rí tí mi ò gbọ́ nǹkan pa ẹ̀ ṣé mo máa fẹ́ para mi sí lọ́rùn rẹ̀ tí n bá para mi gan kò lè mọ̀ kò lè fi ilẹ̀. ẹ wò ẹ jẹ́ kí yẹn ti ṣẹ́gbẹ́ padà rẹ̀ ó yá kí ni nǹkan tí ó wà nílẹ̀ fẹ́ ṣe báyìí. àǹtí mi ẹ̀yin náà là ń dúró ẹjẹ́ kan máa lọ. ẹ ṣe àwọn ṣòkòtò pé pèsè tẹ wọ nígbà náà. ẹ jẹ́ ká máa lọ ṣe bínú mọ́tò la máa wà náà ẹ ká máa lọ. ẹ̀yin ò mọ ṣá. ó lè dà lọ́jà náà ẹ jẹ́ ká ṣàlọ́ jáde. ẹ that? That's Ah. Good. Thank you. God bless you. Surely. I don't even know what to say, <laughs> but this is it. Láti èmi lọ, mi fẹ́ gbọ́ pínpín pé o ṣe ṣe wàhálà kankan nínú ilé mọ́. Tó o bá fẹ́ gbégbá, má wọrí má bẹ̀ gbé. Tó o bá fẹ́ gbàwé, má wọrí má bẹ̀ gbé. Sórí oyún eléyìí days has come to stay. bóyá stress tó máa ń go through nígbà yẹn ló máa ń jẹ́ káwọn èyí tó ti jábọ́ yẹn jábọ́ àmì eléyìí o no stress for you because we are keeping this for good. Hmm. okay kí n lọ lọ́wọ́ jẹ́ mi ṣe fún náà. kan lọ sorry. ilé ẹ̀wọ̀n mi. kí ni lè ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀. ọ̀rọ̀ yìí wá ti ń dẹ́rù bá ní ní dúgbẹ́dúgbẹ́ tó wà lókè yìí ó tó bá jábọ̀ nǹkan o níbo làmọ̀ tá a já sí o kí ló ń bòyún jẹ́ kí ló wà nídìí bẹ́ẹ̀ ọ̀rọ̀ àṣírí ni ó hùwé. kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ sẹ́dà láyé tí ò lọ́wọ́ ọlọ́run ọba nínú àríro eléyìí a fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni ìwọ kọ́ lẹni àkọ́kọ́ tí nǹkan báyìí máa ṣẹlẹ̀ mo dẹ̀ kọ́ lẹ́nu ìgbẹ̀yìn tó torí ọlọ́run àbúrò mi àfi kó gbà fọlọ́run ọba ṣó orí bó ṣe wọ ọlọ́run ọba òun ló ń ṣọlá bó ṣe wùn ni ṣé wọ́n lè bọ́ ọlọ́run jà ni ó ò lè bá a jà ó ò dẹ̀ lè pè é lẹ́jọ́ ṣe bí wọ́n rí tẹ́mi bá wà ìrètí ń bẹ mo nígbàgbọ́ pé lágbára ọlọ́run wà lóyún mi ẹkún tó ń sun ó ti tó jẹ nígbà tó ń sunkún kó ń bàjẹ́ lára ẹ̀ sí ó dà tó náà bá padà ṣe ìyanu ẹ̀ tó padà róyún ọ̀hún ní ojú wo ló fẹ́ fi tọ̀ tójú bá ti bàjẹ́ ẹ sórí ojú tó bá máa báyàn kalẹ̀ kò ní tààrọ̀ ṣèpin ọmọ tó bá máa ṣèyàn nígbẹ̀yìn ayé èèyàn kò ní tójú èèyàn kú tójú ti bàjẹ́ ojú wo ló fẹ́ fi tọ̀. àti mi oyún kẹta ló ti bàjẹ́ lára mi ṣé ó yọ ọmọ kékeré ló yẹ kó yún bàbá ṣe lára sí ọlọ́run ní ní pẹlẹkùn ṣó ti gbọ́ sórí ọmọ olóríire ọmọ alálùbáríkà ọmọ tó máa gbẹ̀yìn ọlọ́run máa pèsè fún ẹ láìpẹ́ láì bí ọba níjọ obìnrin kì í jẹ́ kú mọ́lú iṣẹ́ ìdédé ṣẹ́ láláì níjọ. fọlárin kí ló dé tẹ máa ń kéwèé báyìí sí wọ́n gbàgbé ọ̀rọ̀ àjọsọ wa ni dákun ń bí ọ́ ǹjẹ́ kejì ìyàwó rẹ̀ yìí ti lóyún bí. kò lóyún. Ah! ebi mo sọ fún ọ pé wọ́n gbọ́dọ̀ máa ṣe nǹkan kan náà lásìkò kan náà ni bí bẹ́ẹ̀ kọ́ yóò léwu. ẹ̀ ń túmọ̀ sí pé tí ìkejì ò bá lóyún òun náà lè lóyún wọ́n gbọ́dọ̀ jọ lóyún sásìkò kan náà ni. ó dáa wá wó gbogbo nísìnyí o nísìnyí lọ múra ní wàrà ṣẹṣà ẹ mọ̀ bẹ́ẹ̀ ni kejì rẹ̀ ó ṣe lóyún bóun bá ti lóyún ìyàwó rẹ̀ ní òfin nìṣó yóò sì fẹ̀yìn gbọ́mọ pọ̀n bí bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn ṣùgbọ́n o iṣẹ́ sì ń bẹ wájú tẹ̀tẹ̀ sí i. o lè kọ́ o ẹ tètè ní wàrà ṣe sàbáyé ẹ lọ mọ̀ bí kejì rẹ̀ ní o sì lóyún bí kejì ẹ̀ bá ti lóyún ìyàwó rẹ̀ ní o lóyún àìwá jẹ́ bẹ́ẹ̀ a a ọ̀lẹ̀. Um, wá bínú pé mo gbé ẹ jáde nílé nítorí ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ yìí ó jẹ́ ọ̀rọ̀ kan tó ń kan mí lóminú. No? ni mo ṣe dráìvù ẹ kúrò nílé kí n lè bá ẹ sọ ìwọ àtọ̀rẹ́ mi jọ ń ṣe wọléwọ̀de ẹjọ́ ń lọ ẹjọ́ ń bọ̀ ó kọ̀ ó lóyún oyún tó dẹ̀ níyì ó ń àfẹ́ẹ̀tì kejì ẹ níbi tó ti ń àfẹ́ẹ̀tì kejì ẹ ó ń àfẹ́ẹ̀tì èmi gan fúnra mi ó ní mo ṣe ní kí n pè ẹ́ tó bá jẹ́ nǹkan kan wà ń ni bóyá kó sọ fún mi adẹjọ àájọ ṣàlàyé ẹ wa tó bá jẹ́ mo need láti bá ọ̀rẹ́ mi sọ̀rọ̀ ni màá lè bá sọ̀rọ̀ àárín yín á dẹ̀ wà ókè ẹ dẹ̀ ṣe nǹkan tó bá jẹ́ kẹ́ ṣe. fọlárin mo kàn ẹ́ náà àti pé ọlọ́run ló máa ń ṣọmọ náà máa ń lóyún it's not your concern náà. àwọn kàn mí o ó kàn mí torí nǹkan tó bá kàn ẹ́ tó ń affect kejì ẹ tó jẹ́ ìbejì ẹ tó jẹ́ ìyàwó ti tèmi ó di dandan kó kàn mí nǹkan tó bá ti kàn ó kàn mí nìyẹn so ọ̀rọ̀ yìí kàn ẹ́ nítorí àìlóyún ti tiẹ̀ òun ni ò jẹ́ kí n ló ń affect àwa ni ò jẹ́ kí nǹkan lọ bó ṣe jẹ́ kó lọ fáwa tó bá jẹ́ nǹkan kan ló wà ń bẹ ṣàlàyé fún mi náà má bá ọ̀rẹ́ mi sọ̀rọ̀ náà á dẹ̀ yanjú ẹ̀. ọlọ́run ló ń ṣọmọ náà after all mi ṣáà lè fúnra mi lóyún náà ah, ah, èmi ṣáà nígbàgbọ́ pé one day máa lóyún ah, ó ń ṣe níṣe pé ọ̀rẹ́ mi tí ìwà àti ẹ̀jọ́ ń ṣe wọléwọ̀de ó ń ṣe níṣe pé wọ́n fọ̀ sí ẹ̀lẹ́ ẹ lórí ni. kí ni nà án èmi ò nífẹ̀ẹ́ gbọ́lá hàn mi ò nífẹ̀ẹ́ gbọ́lá hàn ni ò jẹ́ kí n lóyún bọ́ mo mọ̀ pé mo máa lóyún ṣá. tó fẹ́ gbọ́ tọrọ àti onífẹ̀ẹ́ gbọ́lá hàn àti onífẹ̀ẹ́ gbọ́lá hàn sórí iye tó ṣe pàtàkì jù sí ọ̀rọ̀ ayé titi wa báyìí ni pé kó lóyún ó dáa tó bá nífẹ̀ẹ́ gbọ́lá hàn ṣáà tiẹ̀ lóyún wá ọgbọ́n dá sí kó lóyún kó finú ṣoyún. okay fọlárin ṣé bí kí n ti lóyún ni. kó lóyún ni. kí n ti lóyún ni àbí ok máa lóyún ọlọ́run akọ wa ṣe. ẹ̀yin èèyàn ká máa kíyèsí ohun gbọ̀ngbọ̀n ká máa kíyèsí ìwà ẹ̀dá ọ́ ẹ̀dá tí ẹ̀rí yẹn ní sàyẹ̀dógún fine butter bread. ọmọ ní búrẹ́dì wá wá bóò ni sọrí bóò bá ti pẹ̀lẹ́ ìwọ ni oní búrẹ́dì tí mo mọ̀ tó ń lo oúnjẹ àtàláyè. àwọn yòókù bíi kankan mọ̀ lórí ẹ báyìí butter bread báyìí butter bread tí mo gbọ́ búrẹ́dì gbóná dè mọ́ ọ̀pẹ ẹni búrẹ́dì tún bẹ̀rẹ̀ bí ò tiẹ̀ gbóná ṣe bínú òrùn ló ti ń kiri ẹ̀gbá ó ní òní gbóná bóò ni. ẹ kọ́mọ̀bà ìwọ kọ́mọ̀bà yẹ sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀ pẹ̀lẹ́ sọrí ibi báyìí ẹ̀gbọ́n mi ló ní èmi wá kí wọn ni aṣọ tí mo wọ̀ yìí aṣọ student àwọn ọmọ school èmi fẹ́ máa lọ iléèwé ni mo wá gbọ́ pé kí n jẹ búrẹ́dì àti tíì kó tó di pé mo. <laughs> èló ni búrẹ́dì tó kọ làbí sanyẹ̀ rí. ẹlẹ́ ní o bọ̀ mi ní gbogbo búrẹ́dì àlélẹ́ nìkan. ẹlẹ́ two hundred. àwọn yòókù ńkọ́. hundred naira one fifty. àwọn oníbejì yìí ńkọ́. hundred naira. lélẹ́yìí. bẹ́ẹ̀ni. àwọn tiẹ̀ ṣe dáa ló dàbí kíní tẹ̀ ń kó sínú sẹ́ẹ̀lì yìí <laughs> bí ìgbà tí àwọn àdúgbò tó wà nù sẹ́ẹ̀lì sọ́rí wọ́n jẹ́ ká tiẹ̀ bá òpó lọlé olóró gangan sọ́rí bọ́ sí wa ìwọ gangan mo nífẹ̀ẹ́ ni o tó ń gbọ́ pé mo nífẹ̀ẹ́ yàn mo ti máa ń sọ káàkiri ládùúgbò yìí ah, sọ́rí búrẹ́dì tó kiri nígbà tó bá fi kiri ẹ̀ wọ́n kàn rà tán ni yóò kàn kó empty tray àmọ́ búrẹ́dì tèmi fẹ́ rà eléyìí tó kó sínú <laughs> àwọn adégbòdù àti àwọn p square tó kò sínú lèmi fẹ́ máa rà. ẹ wo jẹ́jẹ́ ni mò ń kiri lọ bread lẹ sọ pé fẹ́ràn nǹkan mi lẹ̀ ń bá mi sọ. irọ́ ah, irọ́ má fojú ọkọ làwọn mi ò wò má torí pé mo wá sọ student o <laughs> fine boy looking bastard lọ́mọ <laughs> àwọn mọ́dẹ́lì gan wà mí mi ìdáwọ́ lónìí òre o. <laughs> ìmọ̀ tọ́jú irọ́ mọ́ gbé sọ́rí kì í sí pé ìnira búrẹ́dì mo fẹ́ ra ilé àmọ́. tẹ́ bá ti wá ẹ wá gba owó ilé yẹn jẹ. kí ni ẹ jẹ́ bá mi mú búrẹ́dì jàre ẹ mú bọ́tà ẹ mú búrẹ́dì pé kínní. padà wá gbà á. kí ni mi padà wá o lẹ́yìn tẹ mo bọ́ tẹ́lá tí mo jẹ́ kékeré lọ máa padà bá yín gbé bọ̀. ẹ bó ṣe wà bó ṣe ṣe wò mí èèyàn lèmi náà tọba tún padà wá sá tọba ru ọ̀rọ̀ mi torí ọ̀rọ̀ ẹ̀yin obìnrin ẹ wò pé ẹ jẹ́ kí n ro tẹ́lẹ̀. ẹ má mo wo dídá ṣe ń bá àṣìbí gbà táwọn dágbére bá ń lùlù ìlú ọ̀sà ọmọ yìí pọ́n kan sínú aṣọ o ayé rẹ̀ onímọ̀ o òun àbọ̀ mọ̀ òdi rẹ̀ bíi three bedroom flat <laughs> yọ ọtún padà kiri báyìí hello olùsí mi mọ̀ bóyá aṣọ lè jọ aṣọ àwọn student lójú ẹ̀ security <laughs> bye bye butter bread olùsí oníbọ̀tọ̀ tó kọ́ ní bọ́tà mọ́tò. Hmm. ẹ̀yin méjèèjì báyìí ẹ má jẹ́ kí ọjọ́ mẹ́ta yín dọjọ́ mẹ́rin o ṣe ti gbọ́. àti gbọ́ ma àbí kò yẹ yín pé ibi táwọn lọ gan-an ọkùnrin ò sí níbẹ̀ ṣé ló dàgbé ká má fi yín sí ẹ̀ nígbà kankan ẹ̀yin lá má bẹ tó rẹ mọ́ rò kò tẹ wà ẹ má stress ara yín and then ẹ máa lọ fún check up yín déédéé. àwọn ọ̀jẹ̀ hmm? n bá gbọ́ pé ẹ ní check up yín lọ́jọ́ kan ah, wàhálà máa dé ok. okay.

jẹ́ ká máa wò lọ ẹ love you. love you too. bàbá love you. love you too. sáwò. ìyẹn ṣàrò tí. ni. mo wà òkè. ah ó ti travel. ìkejì ẹ ń kọ́ mi ìrí látàrà tí mo ti dé. ó ti lọ ọjà ó lọ ra nǹkan sínú ilé. ẹ̀yin méjèèjì ṣé ti bẹ̀rẹ̀ antenatal ṣá ṣé ń lọ sí hospital. <laughs> àǹtí a ti bẹ̀rẹ̀. bó ṣe dá mi lóhùn yìí mi ò lérò pé ti bẹ̀rẹ̀ ṣé ti bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ ni ma. Ah, ẹjọ́ tó yọ lọ́hùn ó ṣe kókó ẹ tètè lọ máa gba treatment lọ hospital o tẹ bá dẹ̀ ṣe ń lọ sí hospital kẹ tún máa fẹsẹ̀ kan yálé alágbo náà o. ṣó ti yé yín. àǹtí. àwọn àǹtí kọ ṣé àgbo kọ́nà fi tọ̀wọ̀ dàgbà ni. àǹtí ah thank you ẹ ṣe gàmà. Hmm, ah, àǹtí ó mọ̀ nígbà tí mo fẹ́ sọ. àǹtí wọ́n ní tọ́kọ bá kọ ni ọkọ náà là ń fẹ́ àǹtí ìgbà tí bọ̀bọ̀ yìí ti fi yín sílẹ̀ ẹ ṣe wá another serious guy tó máa wà kẹrin tó dẹ̀ máa nífẹ̀ẹ́ yín tó máa ṣe gbogbo nǹkan fún yín. ó ṣe Táíwò sórí nílé ayé èèyàn gbọ́dọ̀ máa farabalẹ̀ kó tó ṣe gbogbo nǹkan pàápàá jùlọ marriage béèyàn bá ṣe rushing sínú marriage òun náà ló ṣe máa tètè rush àtún ní kíákíá àìfarabalẹ̀ mi lọ́jọ́ kìíní àná òun ló jẹ́ kí n ṣe ẹsẹ̀ gbé e tí mo fi lọ fẹ́ ọkọ tí ò ń ṣe tèmi kó tó di pé wá ṣe mí báṣubàṣu ó já mi jù sílẹ̀ ó sá lọ lóyìnbó àbúrò mi nítorí ẹ̀ ni mo ṣe ń take time lẹ́lẹ́kejì kí n má bàa ṣìyàn kò ń ṣe pé kò wé mi náà kí n ti lọ́kọ àmọ́ mo fẹ́ fara balẹ̀ wá ọkùnrin gidi tó máa bá mi kalẹ̀ nítorí ẹ̀ ni mo ṣe wà bí mo ṣe wà yìí o mo ti gbọ́ iṣẹ́ àbúrò mi mo dúpẹ́ gidi gan láìpẹ́ láì jìnnà èmi náà wá kò ṣe mo kàn ní kí n wá bẹ̀ àlàáfíà yín wò ni. èmi ọgbẹ́ tí bá mo pa ọ̀hún náà báyìí tí mo mú sọ pé tó ti bá ròyìn àbígbà tí ti fi bá rún tí sùn pípa rí pẹ̀lẹ́ tó bá ti dìgbà mí ìní mo wá sí tán ti tán rẹ́dẹ̀ẹ́ ìmọ̀ mo lọ sí tán ti tán kí ló fi lò kó fún pọ̀ tó yẹ ọ̀sìn sọrí. ẹ má bínú ẹ torí pé abẹ́rẹ́ dẹ̀dì ni mo ti rán lóru ṣe pọ̀ tó yìí sọrí tó bá ti di jọ́mi abẹ́ kínófìlò ní ọ̀rí tí ó mọ <laughs> òní pa mí ah, ọwọ́ ọmọ ilé pààyàn sọrí èmi náà ti fi gbèsè ayé mi lẹ̀ pé láti ìsìn lọ gbogbo oṣù tí n bá ń gbà. ilé ètò kọjá ìyànjú five hundred naira ń bẹ péré ìwọ ni mo kó fún pé ọyàn ah, gbúdọ̀ ní ah, àwọn fámìlì mi kò gbádùn mi mọ́ torí tiẹ̀. ah o ló pa mi ọlọ́run ní kémi gan wà lákọ̀. èmi gan wà fún lọ́jọ́ kọjá <laughs> tó bá ṣe ń juwọ́ báyìí máa máa gbà fún un ó ṣáà rí tẹ́lẹ́yìn yẹn orí tó ṣe rí i ọlọ́kun o eléyìí tó tẹ̀ fẹ́ fi pa sọrí ńgbà tó yẹ̀yìn báyìí mo ní àkílódé ọ̀fẹ́ mú free kick láì ṣe goalkeeper sọrí ńgbà tí èmi náà gba free kick tó wọlé tó di so tí wọ́n ń jáde ọ̀nà wà fún ìgbà téèyàn ń wọ express ìbàdàn wà ọ̀gá ọ̀nà ló fẹ́ tó ilá ìní kanta sáré sọrí fún ìtọ́sí mo fẹ́ lọ bẹ àwọn ọ̀gá ẹgbẹ́ kan jọ tó nǹkan fún mi ní owó ọdún méjì kálẹ̀ kí nǹkan kó fún ọ ah kí nǹkan kó fún ọ kó jẹ́ pé gbàtẹ́mi náà bá ti fẹ́ wọlé kárí pé tọ̀ ilẹ̀kùn ah, kílẹ̀kùn gan ti dẹnu lẹ̀ bí àpò wèrè. owó oṣù ẹ tó ń bọ̀ eh. èmi náà ló tún máa kó fún ah. tó bá ti kó fún mi eh. sórí ìta máa ṣe next yìí hmm. ah, eh. kó ti lọ mú àwọn agbójẹdíjẹdì àwọn alomu àwọn afatọ gbogbo ẹ tó bá ṣe ń dà sí báyìí. lọ́mọ jẹ sọ olúwẹ̀ wa kọ́ tí a máa ń mọ̀ ọ́n tó bá jẹ́ torí tiẹ̀ èmi mọ̀ ọ́n mi. èmi gan wà fún un. <laughs> Okele. Ah, eh, eh, eh. Má wẹ́ mọ̀ mọ̀ lọ lórí ikú mọ̀ lọ. Kí lẹ rí mà? Sẹ́mi. Kí ni mí ní gbogbo yẹn? Ẹ ṣe rí bó ṣe wà àbúrò dáàdi wa irọ́ ọ̀rẹ́ ọmọ àbúrò dáàdi ọ̀rẹ́ dáàdi fada irọ́ irọ́ irọ́. Mo máa kọ́ òdèdè ní ti sọ nínú ilé yìí tí ṣe bá ẹ̀ka alẹ́ ra ṣé o máa gbóbìnrin wá nílé yìí. Ó wá ń sọ bàbá bàbá ẹ̀ ni ìyá ẹ̀yà ẹ̀ ni ẹ̀. Ah! yìí ṣàkà ẹ lọ́ra o. kì í ṣobìnrin kò é. kì í ṣobìnrin ṣọkùnrin wà ní ṣọkùnrin wà ní. wọ́n ti dábàá ní. aa ah, Okele mo máa ka tí mo máa ṣe fún ẹ tíṣẹ́ bá ka ẹ lára tó jẹ́ pé o ti ṣiṣẹ́ o ti ṣiṣẹ́ o ti wà táyà òní máa gbóbìnrin nílé yìí I know what to do. màá ní kan tí mo máa ṣe fún ẹ ìwọ ló ṣe kẹ́lá ẹ kẹ́lá ṣe. olóṣì wá ní tíṣẹ́ bá ka ẹ lára ọmọ mọ̀. géètì láti kó wa sọ rárá àdá lọ́wọ́ aṣọ lẹ́nu géètì ẹjọ́ ẹ̀dẹ̀kọ̀ ayé ayé ti gbà ní. rubbish. ọkọ mi ìyàwó ẹkọ. kí ló ṣe. wò má sọ pé mi ò tí wọlé wèrè àbí olórí burúkú ọkọ làtẹpẹ ní òkèlè tẹgbẹ sí ẹnu géètì yẹn òun ni mo fẹ́ fi jọ ẹ̀sùn bó ṣe wà yẹn ó ti parí iṣẹ́ o. kí ló ṣe. sọ bí ní mo ti wà ń ta látara tí mo hàn wúri yẹn ò mo wá sí gate fúnra mi ó wá rí pé mo sí gate ó wá lọ gate mọ́ mi lọ́wọ́ kí ló fẹ́ rọ́bì ṣe. kò rẹ̀ ta ni iṣẹ́ kí ló bá sóríṣẹ́mi tó oríṣẹ́mi tó ṣe ju nǹkan tó ṣe ẹ lọ náà mi ò ní láti sọ sórí mọ́ bó ṣe wà yẹn ó kù ọjọ́ mẹ́rin tí oṣù yìí máa pé a máa sanwó ẹ̀ fún oṣù míì kò ní bá a ṣiṣẹ́ nulẹ̀ yìí a máa gbẹ lómi síbẹ̀ ni. bọ́lá kí ló ṣẹlẹ̀ náà ó dẹ̀ tèkẹ́ yìí sí ah o náà lẹ́bi inú ilé náà ah ah ṣọlá ò ní take it easy now. ìtàwọ̀ ó lẹ́bi kò lẹ́bi ó lára kò lára kò sí nǹkan tó kàn mí èmi ni mo mú wá ni mo dẹ̀ gbà sẹ́nu sẹ́ mo dẹ̀ sọ ọ́n sí pé mi ò fẹ́ mọ́ nìyẹn ó tọ́. bọ́lá kí ló ṣe kí ló ṣẹlẹ̀ ah, ah, kí ló tó bẹ́ẹ̀ náà tó bá jọ tó bá jọ náà kọ́. àtàwọn ah. kí ló ṣe ẹjọ́ kí ni tiẹ̀ nínú ọ̀rọ̀ kìíní. kí ni tiẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ kìíní tá à ń sọ kí ló kàn tiẹ̀ ń bẹ̀ mo sọ fún yàn pé mo mú yàn wá ó ṣe rárá àdá ò fẹ́ mọ́ lẹ́nu sẹ́mi so o ní láti máa gbomi lẹ́nu Táíwò èmi gẹ́gẹ́ bí aláṣẹ gẹ́gẹ́ bí ọkọ ilé èmi ni mo gbà síbi èmi ni mo dẹ̀ sọ fún ẹ ní àsìkò tí mo wà ẹ pẹ́ mi ò fẹ́ mọ́ kò bẹ́ẹ̀ lọ. ọlọ́wọ́ kò pọ́sibù kò pọ́sibù nílé yìí kò pọ́sibù. ká má kíyèsí ìwà ẹ̀dá. no i'm impressed pẹ̀lú business um, concept tẹ́ mú wá i like it. then tó bá jẹ́ pé àlàyé tẹ́ ṣe pé if I put in my money in the business Momari times three of the money I put in, then that will be very nice. I'll be willing to do business with you. Okay, eh, ní láti máa dá sí pẹ̀lú wa tí àìṣe máa ṣe irú times three kẹ̀ tẹ́ bá fọkàn balẹ̀ times ten yes that's true eh, mo fẹ́ pé ẹ̀yin ló of course. Of course. Doctor. That's good. And I'm going send the information pertaining to that business, similarly, so you can go through it. So by the time I go through it, and you have more understanding about the business. Okay. Seriously, it's a business you want to do. Okay, um, that's fine. Um, èmi ni kọ́kọ́ okay nítorí èmi àti ọ̀rẹ́ mi ni so tí n bá ti forward mail sí yín tí ti forward àwọn information sí mi i will go through it then màá lias pẹ̀lú ọ̀rẹ́ mi màá wá bí màá ṣe convince ẹ̀. to come with me so that we can put in money into the business. Since 30 or uh, 30 are sure we will get times 10 of the amount we put in, then Kosiwala. Then, ah, actually, I know you, I know you, I know you, business together. Seriously, you enjoy it. Very good. Actually, thank you so much. Thank you very much. Thank you. mo ní kí sọ fún mi pé eh, end of month àti end of discussion ni eh, ẹ káàbọ̀ sà <laughs> mo ní kí sọ fún mi pé end of discussion làwà pé àdéhùn wa pé <laughs> gate ẹ pẹ̀lẹ́ sà. oh oh salary ẹ right. ẹ eh, salary mi ni sà. oh okay okay. ẹ sà. salary lásán lè sọ ẹ sọ. go get out go fuck off what's the problem. ló ṣe é tó ṣe é fèsì ẹ̀rí báyìí ọkọ mi wo. ẹ gbà mí kẹ ẹ lákùn ṣé kí n máa ṣiṣẹ́ ọ̀fẹ́ mú ní ọ̀gá wọn ní gẹ́rẹ́ fọkọ̀ ẹ̀yin gan ẹ fọ ṣé ni àbí unbreakable ẹ̀yin gan you you break the bottle and uh, break the spoon gẹ́rẹ́ fọkọ̀. ó sọ fún mi látẹ̀kùn kí ló ṣẹlẹ̀ tí mùjọ fi change báyìí fọlárìn kí ló ṣẹlẹ̀ náà. ṣé jẹ́ mọ̀ pé um, oh god ṣé mọ̀ pé business tèmi àti bọ́lá wọn dáwọlé yẹn ṣe lè believe kan gbá wa ni. nǹkan tó wá ń rò lákẹ́kọ̀ọ́ nìyẹn. a ti kó sọwọ́. díẹ̀ díẹ̀ ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ náà kó sí nǹkan tó lè ṣe sí náà. ah kí ni mo fẹ́ sọ fún Gbọ́láwọn kí ni mo ok kí ni mo fẹ́ sọ fún kó ṣẹlẹ̀ báwo ni god. ìsọ kọ́kọ́ fún mi wọ́n pè é fẹ́ gbé kalẹ̀ sí. wàá pé Gbọ́láwọn Gbọ́láwọn náà understand ẹ wọ́n fún òun ṣe ìrìn àlejò ìjọba ọ̀fọlọ́ọ̀bà lókè. It's okay now. Me like you dey ṣe wí. Allow me. lẹ́nujọ́ mẹ́ta kò yí wa mọ́ o kò yí wa mọ́ lẹ́nujọ́ mẹ́ta yìí o oríṣiríṣi ló kàn ń ni ká má parọ́ fún yín bí bísínẹ́sì wa ṣe ń lọ tẹ́lẹ̀ kó lọ bẹ́ẹ̀ mọ́ ó ti wá di pé tipátipá la fi ń rí owó ẹ̀yin lẹ́dẹ̀ sọ fún wa pé nǹkan tó jẹ́ ìwọ̀ ìkásẹ̀ kínni kásẹ̀ láàrin ara wa àti gbàtà tí ṣe tẹ́nu gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tí ń ṣẹlẹ̀ náà ó wá di pé àti jẹ gan tipátipá ni ẹ̀yin lẹ́dẹ̀ sọ fún wa ẹni tá a bá ṣe nǹkan kan náà lásìkò kọ̀ọ̀kan náà pé gbogbo nǹkan wa máa lọ síwájú ni Ah, mọ́mí òun lọ sẹ́yìn ni o kò yé wa mọ́ o. dákun ná ẹ sì láwọn ọmọbìnrin ìjọ ṣe nǹkan kan náà lásìkò kan náà. Ah, ah, wọ́n ń ṣe nǹkan kan náà nǹkan tẹ́ sọ fún wa náà la ṣe ẹ̀yin lẹni tán bá lóyún sígbà kan náà tán tún bímọ sígbà kan náà nǹkan máa máa búyọ ni àmọ́ báyìí kò búyọ rárá o gbogbo ẹ ó ti dọwọ́rú pátápátá pátápátá kòrògòdò kò yé wa gan. kámọ̀ ká bá bímọ. ọ̀dà bọ́bá wa rú ni lójú àbílẹ̀ léèrè ọ̀sùn sẹ̀ǹgẹ̀sẹ̀ o abiyamọ ọ̀sùn o gbọ́láhàn ah, ah. ah, fọlárìn ẹ sì láwọn ọmọbìnrin méjèèjì jọ ṣe kankan náà pọ̀ rárá o ẹnìkan nù yín ti di kódà níwọ̀nà ẹ lọ tẹ àwọn ìyàwó yín nínú ọmọ tí ń bẹ lọ́wọ́ kan láwọn méjèèjì kì ìgbà míì gan o máa ń sú wa nígbà tó bá ti rún un lé láti ní ká ti gbé wọn jáde kán ti ṣeré jáde níbo náà ti fẹ́ ṣe sìnà. bọ́lá hàn yìnyín lè mú lẹ́mọ́kọ́jà fèmọ́ lọ́wọ́ o irúmọlẹ̀ mi èsì ìparọ́ bẹ́ẹ̀ lọ́sùn mi èsì èké ìhun tí mo rí ni mo sọ fún yín ẹ wá ta sàṣà nísìn ẹ lọ ti àwọn méjèèjì nínú ẹnì kan jẹ́wọ́ wọ́n bá ti jẹ́wọ́ àbùsẹ̀bùsẹ̀ àmọ́ bí bẹ́ẹ̀ kọ́ ah! kí lójú àmàjẹ́ rí tákàdá lẹ̀kẹ́ má pè lówó. ẹ tara ṣàṣà o ẹ káre o ọ̀sùn ṣé mo dúpẹ́ o ṣèlè sí olóyà yìí abiyamọ kò sí o. ó máa bẹ́tà kó sọ fún mi mo fẹ́ bí èyí ó máa bẹ́tà tó máa fẹ́ kí èso kó wọlé tó àárín kó wọlé tó àárín mi àti ẹ̀ ó máa bẹ́tà kó sọ ọmọ tó wà nínú ilé tó sùn sórí bẹ́ẹ̀dì ta lẹni tó bí fún. kí ni mí ní gbogbo question tó ń béèrè of course ìwọ ló lọ́mọ náà. ta lẹni tó bí ọmọ tó wà nílé ẹ ìwọ bínú pé mo gbé ẹ e jáde lé nítorí ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ yìí ó jẹ́ ọ̀rọ̀ kan tó ń kan mí lóminú ni mo ṣe dráìvù ẹ kúrò nílé kí n lè bá ẹ sọ ìwà àtọ̀rẹ́ mi jọ ń ṣe wọléwọ̀de ẹjọ́ ń lọ ẹjọ́ ń bọ̀ ó kọ ò oyún tó dẹ̀ níyì ń affect ìkejì ẹ níbi tó ti ń affect ìkejì ẹ ó ń affect èmi gan fúnra ara mi ó ní mo ṣe ní kí n pè ẹ́ tó bá jẹ́ nǹkan kan wà bẹ́ẹ̀ ni bóyá kó sọ fún mi adẹjọ àájọ ṣàlàyé ẹ á yẹra wa tó bá jẹ́ mo need láti bá ọ̀rẹ́ mi sọ̀rọ̀ ni màá lè bá sọ̀rọ̀ àárín yín á wà òkè ẹ dẹ̀ ṣe nǹkan tó bá jẹ́ kẹ́ ṣe. fọlárin mo kàn ẹ́ náà àti pé ọlọ́run ló máa ń ṣọmọ náà máa ń lóyún it's not your concern now. àwọn kàn mí o ó kàn mí torí nǹkan tó bá kàn ẹ́ tí wọ́n àfẹ́ẹ̀tì kejì ẹ tó jẹ́ ìbejì ẹ tó jẹ́ ìyàwó ti tèmi ó di dandan kó kàn mí nǹkan tó bá ti kàn ó kàn mí nìyẹn so ọ̀rọ̀ yìí kàn ẹ́ nítorí àìlóyún ti tiẹ̀ òun ni ò jẹ́ kí n ló ń àfẹ́ẹ̀tì àwa ni ò jẹ́ kí n kọ́ lọ bó ṣe jẹ́ kó lọ fáwa tó bá jẹ́ nǹkan kan ló wà ń bẹ ṣàlàyé fún mi náà màá bá ọ̀rẹ́ mi sọ̀rọ̀ náà á dẹ̀ yanjú ẹ̀. ọlọ́run ló ń ṣọmọ náà after all mi ṣáà lè fúnra mi lóyún náà ah, ah, èmi ṣáà nígbàgbọ́ pé one day màá lóyún ah, ó ń ṣe ní ṣe pé ọ̀rẹ́ mi tí ìwà àti ẹ̀jọ́ ń ṣe wọléwọ̀de ó ń ṣe ní ṣe pé wọ́n fọ̀ sí ẹ̀lẹ́ lórí ni. kí ni nà án èmi ò nífẹ̀ẹ́ gbọ́ láhàn mi ò nífẹ̀ẹ́ gbọ́ láhàn ni ò jẹ́ kí n lóyún mo mọ̀ pé mo máa lóyún ṣá. ló fẹ́ gbọ́ tọrọ àti onífẹ̀ẹ́ gbọ́ láwọn àti onífẹ̀ẹ́ gbọ́ láwọn sórí èyí tó ṣe pàtàkì jù sí ọ̀rọ̀ ayé titi wa báyìí ni pé kó lóyún ó ok fọlárin ṣebí kí n ti lóyún ni. kó lóyún ni. kí n ti lóyún ni àbí ok màá lóyún ọlọ́run máa wa máa ṣe. ẹni wá jẹ́ tọ́jú ẹni wọn lè ṣe tọ́jú wa jẹ́ ẹni wá jẹ́ tọ́rí o ẹni wá jẹ́ kájẹ lọ ni. fọlárin ọ̀rẹ́ mi ló kọ ẹ ní ìkàtọ́ lọ́wọ́ god.

àwọn gbẹ ẹyẹ ìgbẹ ẹdíẹ kankan wọn wá wà bẹ́ẹ̀ àtàwọn ọgbẹ aláǹgbá wọn ní kí n gbá wọn kí n lọ dà sí tọ́lẹ́tì wọn. ṣé mo kó rẹwà lọkùnrin.

Eh, ìbádìí ẹsọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà ẹ wò ẹ wò ẹ wá ah, mọ́mí ẹ wò bẹ́ẹ̀ ṣe ń bù mí sùn táwọn èèyàn bá wọlé ní ìsìn wọn ẹ wò ẹ dàkún tó lọ́dọ̀ ẹ wò ẹ wò ẹ mẹ́wàá jì máa yín kọ́ wọ́n dàgbà ah, ẹ wò. ẹ jẹ́ lọ pélé ilé. máa dúró pẹ̀lú. ẹ bàbá mi kẹ́ ẹ èmi ah, mà ní èmi mà fọ́lá ọ̀gá ẹ wọ́n wọlé ìlú mà lọ mi ìdíkùn mà ti àgbọ̀dọ̀ sí Okele. Okele. Wọ́lá wọ́n mi. Tó bá mú kó tó àyè, máa fi máa fi àdá máa fi dá orí ẹ̀ dànù. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa ti yá mi? Ẹ àwọn màdàm kò sí nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa. Eh. O tún parọ́. O fún ìjà ó nu lójú. O ń sọ fún ìgbẹ́kọ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ láàrin. Abẹ́rẹ́ jẹ́lá kí ló ṣẹlẹ̀ láàrin? Ẹ ẹ mo dára rẹ̀ ọ̀gá. Atọ́ mi ò mọ̀ lè dá mi mọ̀ fún ìyàlókù rí. tó bá ṣẹlẹ̀ yẹn ni kó má sọ àmọ́ tó bá jẹ́ pé o fẹ́ lọ sọ́dọ̀ màmá ká lọ wá sọ̀rọ̀ ìṣó bẹ́ẹ̀. ok ìwà ló ń ṣó sọ pé mi ni mo ní kíyàwó mi lọ sí ẹ bá ẹ̀ka gbogbo tó ṣẹlẹ̀ pátápátá ti yé wa sẹ́ni nǹkan tó ṣẹlẹ̀ yìí ìyàwó mi ló tọwọ́ ẹ̀ òun ló lọ sàṣìmọ́sẹ̀ ń ta ló lọ sí kan sí méjì kò dẹ̀ dédé ṣe ọ̀rẹ́ mi tó ti sí lélẹ́yìí nítorí kó lè jẹ́ fífọ̀ tiẹ̀ yín máa accuse mi bẹ́ẹ̀ yẹn kò ṣe pé mo ti sí mo pè é ni nígbà tó yún kìíní bọ́nú ìyàwó mi tí kejì bọ́ tí kẹta bọ́ mo dẹ̀ pé ìyàwó ìwọ tó jẹ́ ìyàwó ọ̀rẹ́ mi ìwọ náà ẹ wá wọ̀rọ̀ kan fi ṣàdánà ṣé ẹ kí n kíra yín mọ́ ẹ kíra yín mọ́lẹ̀ kẹ́ fúnra yín lóyún pé kó wá nǹkan tó máa ṣe sí mi ò ní kó lọ síta kó lọ kó lọ kó lọ mùsákì mẹ́. ṣé nǹkan tó sọ fún nìyẹn

bàbá náà làwọn àbáyé ẹ bá solution sí. ọ̀dà ọ̀nì àbáyọ̀ kan ṣoṣo tó wà tí ó sì sábùjá kankan lọ́rùn ọ̀pẹ òun ni kí àyàfi káàmọ́ méjèèjì yìí kú táwọn méjèèjì bá ti kú tẹ ẹsẹ̀ wá pilẹ̀ tíyàwó tiẹ̀ lóyún títí ẹ̀ náà ní ní gbogbo nǹkan bá bẹ̀rẹ̀ sí da bá padà ọ̀la yín ayọ̀dé ìrọ̀rùn dé kò jù bẹ́ẹ̀ náà lọ. tí wọ́n bá ti kú tán tá a bá bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nǹkan máa padà sí bó ṣe wà tẹ́lẹ̀ ó kéré jù kọ́kù. kí ló kéré kọ́kù kọ́kù ah, màmá ẹ ti dá gbogbo ẹ̀rú náà ah, kí ló tẹ̀ ṣe báyìí ọmọ tèmi ọmọ ọkọ ni ìyàwó mi gangan ló bí ọmọ ti tèmi ìyàwó ti tiẹ̀ ló lọ ló lọ ló lọ nà pẹ́ líta tó jẹ́ pé ọmọ àlè ló gbé wálé tó kóhun kọ́mọ titi ẹ̀ kú kóhun àtìyàwó ẹ̀ náà jọ lóyún mi kọ́dẹ̀ bímọ gidi. ẹ sọ fún kó sọ̀rọ̀ nǹkan tó ń dáhùn yẹn o tó yẹ pé mo ti bẹ̀rẹ̀ pálókun o báyìí ká tú àṣírí ara àṣírí ara báyìí ká tú síta o. kí la fẹ́ tú síta. a ń láti pa àwọn méjèèjì ni. wà á pa wà á pa kémi wà á pa wà á pa kí wà á pa wà á pa. ok mọ́mì ẹ má wọ orí yìí nǹkan kan lè ní. ṣé ká ti pa àwọn ọmọ ni. káà méjèèjì ti simple jù. olóṣìkú jù ẹ má wọ orí ẹgbẹ́. bọ́lá tó bá fa ẹ dákun kí ni máa ń ṣàwọn ọmọ yìí ná nígbà tá a ṣáájú ọ̀rọ̀ bàtàbàtà yìí kalẹ̀ elédùn àkùn yín lọ́wọ́ ọ̀sùn kárẹ̀ orí mi rèé o. tó tán tó tán ó dá gbogbo ẹ̀ lẹ́tọ̀ọ́ sí kò tán. ọlọ́wọ̀n bá wọ ọlọ́wọ̀n bá wọ. jọ́ torí ọlọ́run ṣé nínú rúùmù ẹ̀ obìnrin pé orí ẹrù káyìdé. mo ti tú gbogbo èyí tí ò jẹ́ kéèyàn tú gan èèyàn tí èèyàn máa ń rìn àlàbẹ̀ tí àmú wá dùgbò. ó lè fi gbogbo àwọn bẹ́ẹ̀dùn tẹ́lẹ̀ ò bẹ́ẹ̀ bẹ́ẹ̀. mi ò rẹ́ jẹ́ bẹ́ẹ̀ kó padà gẹ́ẹ̀tì wa ìgbò la fẹ́ wá wọ̀ sí ìgbò la mọ̀. ìbòdè ló dá wà láìlẹ̀. ìbòdè ló dá wà láìlẹ̀. olórí lọ́nà wo. kí ló dé tè. ìwọ kálọ̀. lọ́wọ́ àwọn ọmọ yẹn máa ti gbọ́ pé a fẹ́ pa àwọn ọmọ yẹn ní ìkọ́ tó dá wà láìlẹ̀ ni. ẹ kí ló ń kàṣe kí ẹ gbé ọ̀gọ́ kí a máa ṣe sí. báwo làwọn ṣe máa pa àwọn ọmọ. báwo làwọn ṣe máa pa àwọn ọmọ láyọ̀ láyọ̀ láyọ̀ sí tó bá jẹ́ pé ìwọ ló ṣẹlẹ̀ sí kí ẹsẹ̀ mọ̀ orí sọ́pọ̀ tiẹ̀ àpapọ̀ àwọn ọmọ ni torí tí àpapọ̀ àwọn ọmọ èmi máa tọ́jú bí wọ́n máa lówó ni. báwo ni pẹ́tò sùn báwo ni pẹ́tò sùn èmi sì bàbá lówó bàbá fún lówó. wà á dé mi lówó ọjọ́ ọ̀pọ̀ mi kẹ́kẹ́ ìgbọ́ lọ́wọ́ ẹgbẹ́ mi jẹun. kí ló dé tó ní kẹfà fún wọn lówó jẹ. kí lájọ rẹ fún kí lájọ rẹ fún tó wà lè gbòó lọ́wọ́. ìyẹn tẹ kọ́ ló tẹ kókó báyìí àwọn táyé káyìn lè báwọn láti máa lọ báyìí. ìgbà tó tún lẹ̀ ń sọ̀rọ̀ ajínifá òkú ń sọ̀rọ̀ àwa ń sọ̀rọ̀ ìlú èyí wọn máa dá ẹ ń wá àwa ẹ ò lè wá o òkété yìí ti gbàgbé ó dé ká lálẹ́. ta ló sọ̀rọ̀ tani. èmi jáwọ̀ ló sọ̀rọ̀ pẹ̀lú kányìn. jọ tó dẹ lọ ẹ̀yin náà la wá kiri nínú èsì gbogbo yàrá láti wọ ẹbí wẹ láti ògbó láwọn wà ẹ gbọ́dọ̀ èmi náà wá kẹ́yìn mi mọ ibi tí kéde wà sórí ní kéde wà lẹ́gbẹ̀ẹ́ tó bá ẹ kọ yọjú sí wa ẹ yọjú sí wa ẹ jẹ́ kápá yín sọ̀rọ̀ gbogbo nǹkan tó bá wù abáyé. ọtí bá tẹ máa fi ẹ̀ṣẹ̀ wá mo ọdà sáàmì wípé mi àti máa jà àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ bá fi irú gbèsè ìmá fi jẹ wá ní eléyìí ti pọ̀ ju ju ọdún tó lọ. ọdún tó lọ tẹ bá yọjú sí wa ẹni tí tẹ bá fẹ́ àṣetán láti ṣe fún mi. àmọ́ o ẹ ti ti fi wà ká nínú ìtẹ́ ní sílẹ̀ lọ ó di ta o. àjọ lọ. owó lọ. gbàgbẹ́ yẹn ọ̀nà wo wà lẹ̀ dá máa tọ̀ tá a fi já gbangba tá a fi mọ ajé tu ṣẹ̀m̀bé ó gàlágà jù kí ló so mọ́rọ̀ igan ẹni wàá jẹ́ tọ́rọ̀ nínú wọn ní ìṣètọ́jú ajẹ́ ẹni wá jẹ tọ́rí o nínú wọn ní jẹ kájẹ lọ ni wá gbé gẹ́gẹ́ bí ẹ̀yìn ni ọ̀ọ́ni fẹ́ pàdánù wá jẹ́ ìwọ wo wá lájẹ yìí ò fẹ́ o ó ta kókó. àìgbọ́kìlọ̀ ọmọdé ẹ̀yìn omi ó ṣe púpọ̀ mọ́dẹ́ ní ó ṣe púpọ̀ mọ́dẹ́ ẹni mọ̀ náà tán tó kọrí gbọ́gbó kí la máa ti pè yí sí o bá ṣe ń gbé lọ́wọ́ ẹ dákun nígboro.